وأحسن الهدي لي محمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله والسلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ولنبا الله ọba tí ó tó kó wájọ sí ààyè yìí ní àsìkò yìí ọba yìí náà ni a dá ọpẹ́ fún eléyìí ṣe mímọ̀ ṣe àbí agbára wa ó yẹ ọlọ́run ọba bẹ́ẹ̀ láti tó máa kójọ lórí ìtọ́da náà ni ohun tí a kójọ lé lórí ohun tí ọlọ́run ọba fẹ́ ni ohun tí ọlọ́run ọba pàṣẹ ni gbogbo nǹkan tí ó ti rí bá ní ó ti di jọ́sìn náà nù a lè sọ pé kọ́lọ́nkọ́ gbà lọ́wọ́ wa níjọ́sìn yóò rọrùn fún wa kọ́lọ́nkọ́ mọ́sálá kí gbogbo akúkalẹ̀ ọba wa kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí kálukú wọn wà náà ní tí wọ́n wà ní kálẹ̀ ní ọba tó sí wọn ní ọsí ọjọ́ nídìí dáadáa àpọ̀rọ̀sá ìdá tí sọ wọn bí ẹrọ ẹ̀yìn ọlọ́mọ ìṣe àdánwò fún wọn ẹgbà wọn kan tí ó jáde lára wọn kọlọ́n kó mọ́sálá ìṣe àlùbáríkà tó pọ̀ sí àwọn kan wọn tí ọlọ́mọ ọba tí wọ́n rí tí tọ́lọ́mọ ọba ṣe fún wọn tí ń dùn wọn nú ọlọ́mọ tó yá kó gbá lójú ọ̀rọ̀ ọlọ́m dáadáa tí ọ̀dà máa ń rí lábẹ́ kó farabalẹ̀ sọ́rọ̀ ọlọ́m kọlọ́m kí ọmọ sọ́lá ìṣe fún wa ẹni ọmọ nígbà tí a bá kóra wa jáde síta bí ọmọ ọjọ́ mẹ́jọ wáyé ẹni ọmọ pé lásàkọ́ ló bá dé ẹni tí kí a máa ronú lórí kí a máa ṣe ojú kòkòrò ẹ̀ هنا حديث عن الإمام الملك الصالح معاوية ابن أبي السفيان ابن حرب ابن أمية رضي الله عنهم ولم بني ينسي بنا ولن نبو محمد صلى الله عليه وسلم النبي صنورة ضل والنبي قي من يرضي الله به خيرا يفقهه في الدين يعني في ولن بس بابا فيه كلا لهم سكو جماعه nítí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń rò pọ́lọ́hún ó ṣe fún yẹ òun kọ́ lọ́lọ́hún máa ń ṣe fẹ́ni tọ́lọ́hún bá fẹ́ dáadáa fún tí ká máa rò pé yóò kọ́lé mọ́lé yóò ralẹ̀ mọ́lẹ̀ yóò máa bímọ nímọ̀ yóò máa pàrọ̀ aṣọ bí ọ̀gá bẹ́ẹ̀ ni yóò máa ra mọ́tò mọ́ mọ́tò gbogbo àwọn eléyìí ni àwọn nǹkan tí àwọn máa rò pé lọ́lọ́hún bá fẹ́ rí èèyàn ábà ó àwọn òjíṣẹ́ wọ́n jẹ́ oyé wa wípé bọ́lọ̀n bá nífẹ̀ẹ́ èèyàn kìí sáyé lọ́lọ́ máa ń dà sí yàn bọ́lọ̀n bá dáyé sí ọlágbádá jàmá tó ń kọ́lé mọ́lé tó ń ralẹ̀ mọ́lẹ̀ tó ń bímọ lé mọ́ tó ń gun ọkọ̀ lé ọkọ̀ ọlọ́run ṣe ẹ̀sáàmù fún ẹ lọ́wọ́ ni ọlọ́run jẹ́ ọpáàsì lókù báyìí gbogbo sàṣàlẹ̀ ni tí ọlọ́run máa ń ti rú ẹ̀ sí bí kì í ṣe pé wọ́n ṣe tán àti balùkìyàmà rẹ̀ jẹ́ ni bẹ́ẹ̀ ni kódà ń gbà mí tọ́lọ́run fẹ́ jẹ́yàn níyà láyé mèremère ayé ní ọkọ̀ kìsíyàn yóò máa gbá ní gbogbo yóò máa gbára wọn yóò máa jọra wọn ọ̀ ní tí kú láyé tó yẹ pé gbogbo tí ń lu ọnù ní ọlọ́run wà fi ṣokùnfà bànújẹ́ fún ọlọ́mọ sórí ẹ̀fà wa ìyọ́nà kàwé wa máa ń pè lórí ẹ̀dẹ́ kùránì sì máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà kama fi surati al-qalam fi akhiri surati al-qalam ọlọ́run ní sanastadrijuhum min haythu la ya'lamun wa umli lahum inna kaydi matin ọlọ́run ní sanastadrijuhum min haythu la ya'lamun bí ẹ bá ń lo ilé ayé bí ẹ ti ń lo ní jàmáà tẹ́ ọ̀ fi tẹ̀lé ní tí ọlọ́run fẹ́ kẹ́ fi tẹ̀lé ń tẹ́ ọ̀ fi gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu ọlọ́run bá yáwó nìyí ọlọ́run ní sanastadriji hon min haithula ya alamun ọlọ́run là ń bẹ̀ yín lẹ́kẹ́ ni o afẹ́wú ọyìn lọ síbi tí ìparun yín tí ò ti ní ní òpin ni ọlọ́run ní ètò mi ọlọ́run tí ìmọ̀ ń dá fún gbogbo ọdún tó náà ìtọ́lọ́wọ́ bá sọ́pọ̀lọpọ̀ orin fún tí ó mọ ọpẹ́ dáfọ́lọ́m tí ó mọ ìlànà ọlọ́ngọ bá tẹ̀lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn fún ọlọ́ngọ bá Allahu subhanahu ìgbéyàwó pé bá ti fẹ́ náà lọ́lọ́n tó ọ̀rọ̀ wa kò tó láti òdìgbò ẹ̀ ó wù wá láti inú ọkàn wa láti máa wà lórúfẹ́ ìjòkó báyìí ọlọ́run sì lè kó gba wíwà ẹ̀rì tó lásìkò tí a ń jòkó fún wọn ní jèrè ń bẹ̀ láyé àti lọ́run ẹ̀rì bí báyà tó kó bá wọn ní kálókù àwọn àrọ́ pọ̀lọpọ̀ tí wọ́n ń jerú fẹ́ jòkó bẹ́ẹ̀ ọba tí ò wá sí àwọn amọ́lú àwọn èèyàn bẹ́ẹ̀ kí ló dá ní dúpẹ́ fọlọ́m adúpẹ́ yìí fọlọ́m ọba o kì í sọ báwa náà lámọ́ ṣe tó bẹ́ẹ̀ ni o owó ọlọ́run ọba kó rí bẹ́ẹ̀ ni a wá rí ìgbàwọ́ látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nípa wípé èèyàn kan ò ní jerú jòkó báyìí àtàníyàn rẹ̀ bá ti dáa إلا أن يدخله الله الجنة كما في حديث عبد الله بن عمرو بن العاص رضي الله عنه والذي خرجه الإمام محمد في مسنده ولهم بير لدى النبي كما جريمة مجالس الفكر أجابه النبي صلى الله عليه وسلم فقال جريمة مجالس الفكر الجنة ولهم بير لدى النبي كبية دبا جريفة جكوباي أسنى ولا لهم فروا رباي أولا النبي كساسة فوق جاء قلهم في الجنة ẹ̀dá sí ma kóró ń gbà tó dájú tí mùsùlùmí ní bá dárdiwá ní láyé azawajal lẹ́yìn kéèyàn rí ọnu ọlọ́m aljanna lókù ẹ̀kọ́lọ́ masalai fi méjèèjì kò sí lọ́wọ́ lọ́wọ́ kó jẹ́ ká ṣe kóńgẹ́ rẹ̀ gbogbo ìta jọ tá ń sọ tí ń jọ bí àlá bí eré lè ní jàmá yọ tí a bá máa mọ pàtàkì ẹ̀ sí ọlọ́mọdé akábàárùn wallahi ìbò ṣe rí ni so bí ọlọ́run bá fẹ́ ṣe dáadáa fẹ́ لما كان الفقه لا يكون إلا بالتفقه والعلم كذلك لا يحصل لا يوصل عليه إلا بماذا إلا بتعلم àgbọ́yé tẹ́rí ní kí kò mọ́yàn létí aṣọ èyàn ó wá àgbọ́yé rí náà ni lọ́dọ̀ àwọn tí ọlọ́wọ́ bá fún ìmọ̀tẹ́sì rí ní kò ní èfò mọ́yàn létí aṣọ èyàn ó rìn bó ti yẹ káàrin ilé yóò fi dẹni tó ní mímọ̀ látàrí ilé àkàní máa jòkó lẹ̀ sílé ìyẹn náà ló fa ní kálukú wa náà dáa fi máa ń pàgọ́ láwọn àyíkáyè tí ọlọ́run bá ti fún wa láǹfààní àti ìgbàkígbà tí yọ̀ǹdẹ́ bá ti wà láti máa gbé sétí gbọ́ wa nífẹ̀ẹ́ gbé ọgbọ́ ẹni tí ọ̀fẹ́ gbọ́ ọgbọ́ ọkùnrin ọgbọ́ obìnrin ọgbọ́ mùsùlùmí ọgbọ́ ẹni tí ò sí mùsùlùmí ọgbọ́. jọ̀nà èyí tí wọ́n ní kí agbóyọ̀rò ní àṣálẹ̀ yìí ní bá dùn kiri fa iná sí kọrọ tá n fa ọmọ mẹ́rin ẹran onáà ní khutuuratul bid'ah ala al-fardi wal-mujtama' lábúrú tí ń bẹ nínú ìmọ̀ sí àdádálẹ̀ lórí aládàáni kọ̀ọ̀kan àti àwùjọ tí a ti ń sayé yẹ lábúrú ń bẹ látara ìmọ̀ sí àdádálẹ̀ ó ṣe ṣe kálọ̀ ní ọmọ sọ pé orúkọ ọ̀rọ̀ báyìí àìmọye gbalẹ́ ti gbé ìyẹ̀wò a máa sọ pé wá ní kẹ́ni ẹ̀rìn يلوم باتفي النبي كما في خطبة الحاجة في كل مناسبة لما يكسر سبق النبي تعمل سابيه لقو لقو قو كلا النبي منصر ها يأمر النبي سنته وينهانا عن ماذا عن البدع والمحدثات فيقول إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النهار àwọn occasions àwọn ìjòkó tó bá pa ànábì pẹ̀lú àwọn èèyàn pọ̀ ànábì ewu pọ́ùn ti wí lánàá kó n tó mọ̀ sọ ọ́lẹ̀ ni kódà bá rí pé ẹ̀mẹ́ta lànábì fẹ́ àdírẹ́sì àwọn èèyàn lójúmọ́ ẹ́ yàmúrò hondo sọ̀nẹ́tò yóò máa pa wọ́n láṣẹ ìsíríọ́sì sí súnà nẹ́bì yàrá yàmúrò hondo tamọ́ sókè bí sọ̀nẹ́tò yóò máa pa wọ́n láṣẹ pé ìsíríọ́sì sí ti gbogbo wá fún wọn wọ́yẹ ni hahun wa ni lè bí nínú kíni lẹ́yìn náà kàtí ọ̀wá sọ wípé oṣooṣù la máa ń gbé tọ́pìkì yìí yẹ̀wò ó ti fẹ́ di dígoro bíbà sí àṣíwálá nígbà náà kẹ́lá sọ jàmá a sọ pé òṣèlú tó burú bẹ́ẹ̀ náà nígbà mo sì ń ta rígà nábì náà máa ń ṣe rígà nábì fi jáde láyé kò yéé ṣe kutubatul haja wàkúnnà wa ń tọ́ta alamọ́ọ̀nù bọ́pọ̀lọpọ̀ yín náà ṣe mọ̀ pé ń tá ń pè ní kutubatul haja òun náà nìyí tá nábì máa ń pa wá láṣẹ ká síríọ̀sì sí súnmọ́ ẹ̀ tó sì máa kọ́ dédé àfún wa nínú ẹ̀ kásọ̀ tó wá sọ̀rọ̀ àsìkò tí wà ń bẹ̀ ń bẹ̀ yìí tó pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá mi gan-an láti ń bá súnà bọ̀ ìmí ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ìmí ọlọ́dún méjìlá ìmí ọlọ́dún mẹ́wàá ìmí ọlọ́dún mẹ́sàn-án ìmí ọlọ́dún méje ìmí ọlọ́dún mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ náà tó sọ wípé látara àwọn wóòfù wa nù àmọ́wájú ní fífan àwọn wóòfù fìtínà tí ń fẹ́ káàkiri ayé lénìí ó yí ọ̀pọ̀lọpọ̀ padà kúrò nínú tí wọ́n gbọ́yé nínú tí wọ́n mọ̀ wọ́n padà ń da láìmọ̀ká wọ́n padà ń dẹni tí ó máa ṣe súnà ń di bídíà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá mi táti ń bá bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ bídíà dẹ̀ ń di súnà lọ́dọ̀ kíni o ẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá mi balẹ̀ ní akọ́sàfilẹ̀ àṣìyà àmọ́ àmọ́ mẹ́lbàyáni àmìfilẹ̀ àfihàn mọ́dọ̀ láti sàlàyé lórí tó bá jẹmọ́rú àwọn topics bá wọ́n wọ̀nyí tó wá ń dàmọ́ kálukú tọ́pọ̀lọpọ̀ fi ń ṣe kí ni o tí kálukú ò fi dúó déédé bó ṣe dúó déédé tẹ́lẹ̀ máa ń yẹnà kojú ọ̀rọ̀ ajé àmú yẹnà wà bẹ́ẹ̀ bàbá máa ran kókó kó létí ara wa dáadáa báyìí ká tó dijú wá tó yá ìwọ́n tí wọ́n náà múra kankankan nítorí pé ẹ̀ nàtàmọ́sọkòbè sónà ونبتعد وننهى عن ماذا عن البدع التي سيريوس في سنة قاسي جنازين تاتي جوجا دادا دالي لا نكاد دوجو كايا ونوبا داني بيوما سوقي ìlágbà gbogbo nǹkan bá a lẹ́nu jẹ́ iná ó dínà nù kí pẹ́ báyẹn jù báyẹn lọ látara ajé amú ó ṣokùnfà rẹ̀ fẹ́lòmí ẹlòmí kìí ṣe ajé amú nìkan àti pé bóyá ń wá pò ee lórí àwọn tó ti máa sùn sáàsù wa lábẹ́ ilé ni tẹ́nìkan ò ní gbọ́hùn wa tẹ́nìkan ò ní mọ̀ wá wọ́n fẹ́ mọ̀ wá payí ni náà ló sọ lómìn tó já àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó sì lè jẹ́ jàǹjàgbì làǹgbà míì bóyá wà tọmọ ìyá rẹ̀ kan ẹ ní gbọ́mi ṣe mi ètò láàrin ara yín lọ́wọ́ bínú àbíkú akátá àwọn nǹkan tó ti ló dá lánàá lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní fi ìkórìíra tiẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní máa fi sọ pé ọ̀dà gbogbo àwọn nǹkan bá ní ó jama gbogbo ẹ̀ náà sì là ń rí láwùjọ wa lónìí sọ ọmọ ìyá kan àtọmọ ìyá kan bá ní gbọ́n mi sí omi òtó pátápátá tó lè ṣẹlẹ̀ ọkọjá akọgbìn ní ẹkọ lówó padà ẹ nǹkan ọ ó ti gbájú fún ọ ti gbájú kúrò nínú súnà bọ̀ tí ó dín ìjọmọlúwàbí àti súnà rẹ̀ ó dín kù ń ìyẹn ni ó fi wá fàtíwọ àtẹnú bídí àtẹwà lẹ̀ dí àgbogbo ògbòrò àwọn nǹkan bá nì ara ìgbàgbọ́ yí lórí tí èèyàn ṣe tó náà ni àwọn abẹ́lẹ́ ọmọ Allah subhanahu wa ta'ala kó mọ́sálá ìfi ọ̀rọ̀ ẹ̀kí yóò fi yé wa lásàlẹ̀ yìí àtún sàlàyé díẹ̀ fún ta mọ̀ sí alákọ̀ọ́kọ́ amọ́njẹ́ owó wa wípé nínú tá a fi mọ inú súnná yàtọ̀ sí ní bídíà òun náà ni alkalamu animaza animibida ìmọ̀ sọ̀rọ̀ nípa tí a mọ̀ sí bídíà àfi máa ń dá ẹni tó gbé súnná mọ̀ àfi máa ń dá àwọn tí wọ́n jẹ́ ẹni súnná mọ̀ fa'álù lè bídíà torí pé àwọn oníbídíà tẹ́rí ní jama'a Kọla an yatakallamu fil bid'i munkirina laha ohun ọkẹ tó rí aládàádáálẹ̀ nínú ẹ̀sìn kó tó máa tako àdádáálẹ̀ ah, ẹ̀rí ní àwùjọ tó wáyé kí bídíà kan nítorí ta fẹ́ sọ̀rọ̀ ni kó máa wá fún ọ níbi wọ́n máa wó gbogbo nítorí pé súnà lòun mọ̀ pé bídíà fún ẹ̀rí súnà náà ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń gbógun ìdó bá fẹ́ gba ráǹkì dáadáa tí ò bá ti tako súnà ara yìí ò ní fún olúkiri wọn ní fún ní ráǹkì wọ́n bẹ̀rẹ̀ sí ní sẹ́sù kéètì sànàbí àti ntànàbí mọ́wá àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ tó ń fa àwọn ayálẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀hẹ́n àwọn eléré burúkú fi Europa wọ́n fi Amẹ́ríkà wọ́n fi Australia wọ́n fi wọ́n fi wọ́n fi wọ́n lè mọ sẹ́ndì nǹkan sí wọ́n lè mọ <laughs> àmì ń gbọ́ wa ní Oklahoma bí ojú bá yín àmì ń gbọ́ wa ní London yes tó máa tẹ̀ka fún ọ pé hundred percent èyí rẹ̀ ló máa wúrí bí ìbàjẹ́ wọ́n tó máa rò pé kókó lọ ń sí anilẹ́tì ọ̀dà ṣe ní àmì nínú fí rẹ̀ ní one hundred and fifty thousand Allahu Akbar wọ́n ti gbé ní sáyé ọkù gbígbé lọ. fa'alu lè bíbá ayọ̀ lè kọ́ wa kọ́lá an yatakallamu fil bid'i munkirina laha kó wọ́n kẹ́ tí ó máa tako bídíà ó bá ní ń tako bídíà ó ń fọ́ kòkó kòkó ọbẹ̀ nù gbogbo <laughs> di bídíà lọ́pọ̀lọpọ̀ tí ń jẹ ibẹ̀ wọ́n ti ń mú ibẹ̀ wọ́n ti ń yọ aṣọ ibẹ̀ wọ́n ti ń sayé ìdí ogun ọkọ̀ náà lójú ogun ọkọ̀ ẹ̀wá ni kò fi orú nǹkan bá ńlẹ̀ ẹnu wo la fi sọ wọ́n náà ti fi dáwọ́ bàbá kan ní mo fọ́kọ́ bàbá náà láti rí bàbá dákọ̀ gbogbo yín náà lọ́ọ́ mọ̀ Nàìjíríà generally not ilẹ̀ Yorùbá nìkan nígbà bàbá náà kú ni táwọn àwọn níjọ oríṣiríṣi ọ̀bẹ láàrin níjọ kú erin àwọn afá wa fẹ́ ṣe fìdáhù ẹ̀yin náà sì mọ̀ pé fìdáhù ní kò sí tó bá dé kọjá kíni jàmá ẹ̀ ẹ̀ ń sún ìwọ̀nyí ara àkàndá àti kíni kẹ́dẹ̀ dámọ̀ yóò sì ni. bídíà náà ni kò sí díjọ́ fìdáhù bídíà ni bẹ́ẹ̀ ni. tọ́ ń gbọ́ sáwọ́ apawó òpawó ni ìmáàmù kan one million ló gbà kó tó kúrò lágbo yẹn nínú ṣí ẹ̀wọ́ mo ń sọ ohun tó kan ìmọ̀mù ẹ̀yọ̀ kan mo gbọ́ pé one million sórí ìmọ̀mù yẹn lọ́ọ́ máa sọ fún àbúrò Abdullahi pé ẹ fìdáwì ọ̀dà fìdáwì dídí àní àwọn ọmọ ẹgbẹ́ dídí àní o dídí àtọ́n hasanaton olùbọ́n ni mọ̀mù ọ̀gbà tí ègbà five hundred thousand ni àti ilé olóhùn fẹ́ kó jọ tèmi sẹ́nà ń ṣe ibo ṣe dùn lé sí ẹ̀kan ló dé ẹyọ kan lásán ọmọ fún yín one million ìmọ̀mù nìkan. أكي أفاك مولي مرحبا بارك الله فينا وفيكم وأحسن الله إلينا وإليكم في الدارين جماعة ẹ̀rí pé wọ́n kẹtọ́rọ ní bídíà ní kó tó bá tako bídíà níta ma rí náà ní pé bali yujanniduna anfusahum lid-difa'i anha wọ́n ma ń pìrìpì ara wọn kalẹ̀ láti dìfẹ́ǹdì bídíà ní tó bá lélẹ̀ yà lẹ̀ ní bẹ́ẹ̀sì lórí pé kò sẹ́rí fún látọ̀dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ ànábì wọ́n múra kankan ìbí tí kùránì ọ̀lọ́ wọ́n fa kùránì lọ́bẹ̀ ìtàdíjà nẹ́bí ọ̀lọ́ wọ́n takò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ni ẹ bá ní sàbẹ̀ kan ló sọ pé kìnìkan ní ẹ́ àbí òní da fún sàbẹ̀ ni orí ẹ̀ gbogbo ìrìn àlá ti gbọ́ lásìkò yìí ní kálukú ìṣókè fún àti wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ẹ̀sùn òkú ẹ̀ láti bọ̀ kan rí agbọ́dọ̀ àbíkẹ́ ọba tó bá lókù ẹ̀rì so wọ́n á dìfẹ́ǹdì bíbí àwọn ọmọ dìfẹ́ǹdì àwọn tí ń ṣe wọ́n yẹ́gbẹ̀dọ̀ bú náà alamọ̀ntánmáha wọ́n á sì máa bínú sí àwọn tí bá ń sọ pé bídí ọ̀dà ìmọ̀lẹ́ ẹ bá bínú yín dáadáa tẹ́ ẹ bá fẹ́ yọ ọmọ ọkọ ẹ ẹ bínú sànnábì náà bí ẹ bá sì bínú sànnábì èmi rò pé kò ní dáadáa kan ṣe láyé àtọ̀run ẹ̀ mọ́ kọ̀ǹfàmù ni. ṣùgbọ́n wọn wá ní níṣe yẹn àwọn tá ń kọ̀ǹfẹ́ mẹ́sẹ́jì ànnábì alẹ́ni tó sọ̀rọ̀ ọ̀lẹ̀ tó ní ká mọ́ nsọ́ tó ń sọ kì í ìskọ́ọ̀lá ìskọ́ọ̀lá yà ni balùgbò àní wọ́lá àyà alẹ́bi ni ẹmú dé tí ìgbọ́ àwọn èèyàn kódà kó sọ̀rọ̀ kan lẹ́gbọ́ nú ọ̀rọ̀ mi ẹgbẹ́ dé tí ìgbọ́ wọn inú ọ̀rọ̀ tá nàbí sí máa ń sọ gẹ́gẹ́ bá ti fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa tó bá fẹ́ àdírẹ́sì àwọn èèyàn tó fẹ́ وكل ضلالة في النار أتى الإمام مالك رحمة الله عليه الإمام مالك ألم بني فاروكو أبو عبد الله إمام دار الهجرة إمام المدينة وكان يتمثل بهذا البيت دائما وأبدا títí بنا في fi jáde إنه nínú orin tí Imam Malik máa ń sábà kọnu ẹ̀rí وخير أمور الدين ما كان سنة وخير أمور الدين ما كان سنة وشر الأمور المحدثات البدائع ìtọ́dájú ní gbogbo ọ̀rọ̀ tó dáti kàlámà rí ẹ̀sìn òun náà nìyí tá a bá fi pẹ̀lú bàbá Fatima nabi sallallahu alayhi wa sallam ìtọ́ wá burúkú ní àlámà rí ẹ̀sìn nìyí tá a bá fi káfífẹ́ inú ara wa gbé wọlé ìyẹn náà ni wọ́n ń pè ní àdádálẹ̀ torí ẹ̀bí ẹ bá ráwọn oníbídíà ni ọwọ́n tẹ́ torí wọn kí wọ́n tó máa tako bídíà wọ́n á máa dìfẹ́ǹdì ẹ̀ dìfẹ́ǹdì àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n sì máa bínú sáwọn tí wọ́n bá ní ọmọ sàdádá lẹ̀ mọ́ wọ́n á sì máa bínú sáwọn tí wọ́n bá ń kọ bídíà yẹlá áfíríkà nínú bàbá john nínú àwọn àgbàlagbà fà wọ́n ti kúrò láyé ń ṣe over one thousand three hundred years àwọn náà ni alimami abubakar ibn aliyash ibn salim al-asadi ọlọ́mbàlú yọnu sí bàbá náà nígbà tí arákùnrin kan ó ní Abu Bakr man as-sunni ló pé ẹ̀yìn bàbá Abu Bakr tálà lè pèlé ní súnà nígbà tí bàbá yọ dáhùn ẹrù àfáàtàgọ́ wọ́n ti kú láyé ń sin olé ní one thousand two hundred years lọ́la ń sọ pé àwọn àgbà kan àwọn akẹ́ni àwọn olówó dàgbà tán yẹn ń lẹ̀ Yorùbá yìí láàfà ó ti lọ gbọ̀nrún ọdún láyé ń lẹ̀ Yorùbá yìí الإمام أبو بكر بن عياش رحمة الله عليه ابن سالم الأسدي nígbà wọn bèèrè lọ́dún ọ̀pẹ́ mọ́ ní àsúnnù títà lè ní súnnà ó wà súnnì lọ́gbọ̀lọ́gbọ̀ tọ́kìkì ṣe ń jà lórí afẹ́fẹ́ lórí ndídí àná ó máa sọ pé ta lè ní súnnà jẹ́ ti jẹ́ ọ̀sẹ̀ sọ pé ta ló ń dídí àná wà sọ fún ọ. ẹ̀rí wọn bèèrè lọ́dún alẹ́ ìmọ̀ ọmọ Abubakar ibn Ayyash mọ́ ní àsúnnì kí ni bàbá fi dá wọn lóhùn kọ́lá lẹ́sẹ̀ ìta sókèrọtì ahwa lámì yagdabu li shay'in minha ẹni tá a lè pèlè ní súnà òun náà lẹni tó pé tí wọ́n bá ti ń sọ̀rọ̀ bídí àláìdá kò ní bínú inú rẹ̀ ò ní bàjẹ́ ń súnà nù ṣùgbọ́n jẹ́ bá ti ń sọ̀rọ̀ bídí àmì ẹ̀yìn ọmọdé àyín náà ti kọjú ah, ní èdè bídí ọ̀la bídí ó sì ah, kíní ń ta ọ̀la ah, kíní ń ta ọ̀la ṣé bídí àníwọ̀ ni àbọ̀ níye kan tó tan mọ́ bídí ó yẹ kí kan kò lọ́nu méjèèjì confam ìran ẹ̀sẹ̀ téèyàn yìí bá dá táwọn àǹfà bá ń ta kò yóò máa dùn gbọ́ létí bẹ́ẹ̀ ni àríwá ẹ̀kọ́ láti rí pẹ́tọ̀ bóyá ọmọ kùrùkùtù nísìnyí olùparígbò mẹ́ẹ̀ẹ́dógún àǹfà mọ́sálásí yìí bá bẹ̀rẹ̀ sí ní sọ lórí kí ni ìmọ̀ kan ni masáwí alkùmúrọ̀ ẹni àwọn aláburú tí ń bẹ́ ń bí ìmúkúnù yóò mọ tara ọmọ yìí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ gidi àrí ni àwọn tó máa ń sàdádálẹ̀ wọ́n bá ti ṣe kí ni wọ́n bá àwọn máa ṣe kíni wọ́n máa bínú ni tẹ́bá fẹ́ rí súnà ẹ̀ní rò ń kó bínú lórí ọ̀rọ̀ ni bí ó bá ti wù kí ọmọ ọ̀pọ̀lọpọ̀ gbà náà la máa wá ń sọ fún wa wípé bí a bá ń sọ̀rọ̀ pé káwọn èèyàn mọ̀ sí bídíà kọ́ mọ̀ sí àdádálẹ̀ kalamuna anil bídíà wa haliha innama yu'tabaru nasihatan wa ishfaqan ala ikhwanina al-muslimin حتى ولو لم يسره ما نتفضل به tábà ń sọ pé ẹmọ́sà dádálẹ̀ ẹmọ́sà dádálẹ̀ jọmọ́ ọ̀rọ̀ nìní àyín gbé sí pé wáyé tẹ́ ń wo máwọn èèyàn kan wáyé tẹ́ ń dá separation lẹ̀ láàrin ọmọ mùsùlùmí kò lúnà mùsùlùmọ́ọ̀n gbogbo wa mùsùlùmí ni wá a sọ pé yes bẹ́ẹ̀ ni gbogbo wa mùsùlùmí ni wá lóòótọ́ ṣùgbọ́n gbogbo wa náà kọ́ la fi ọwọ́ tó tó àti tó yẹ mú ń tàn nábì mú wa ẹ̀rí sólátàrí eléyìí bí àbá ń sọ pé ẹ má ṣe bídíà ẹ máa rí ọ̀rọ̀ wa sí ọ̀rọ̀ ẹni tó ń fún yín nínà sí ha وقد جاء في حديث أبي رقية تميمي الداري الفلسطيني رحمة الله عليه أن النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة والدين النصيحة والدين النصيحة ولا النبي رقيت يقول لهم لا ميتا النبي الدارق يقول لهم لا ميتا في أسدام نمبي نصيحة لبدي كما تمنى نقول نصيحة òun náà ni kí n rí n tó lè kó bá ẹ kí n tètè pẹ́ ṣàkíyèsí rẹ̀ n tó lè fa dáadáa fún ẹ kí n tètè lànà rẹ sí pé ya mórílẹ́dí wàá bá yọ mẹ́ ẹ má gbàdọ̀ yẹn n tó ń tẹ́ náà sí àánú ṣùgbọ́n mo rí n tó lè kó bá ẹ ọ sì mórílẹ́ bẹ́ẹ̀ èmi náà wá dákẹ́ n bá dẹ̀ ní sọ fún ṣe ó lè kàn mí lábùkù n bá dẹ̀ ní sọ fún ṣe ó lè gbàbínú lọ ó lè gbọ̀nù òdì lára ẹ̀ àkèrè rẹ o ìjíkújí là á jí ẹni tí iná bá fẹ́ jó mọ́lé bẹ́ẹ̀ ni àdúrà kan ẹ máa fọwọ́ ra lára yìí ìkwánná tabilidiyun adáhùmọ́lọ́ ọmọ yàwá bùlógún jọ́nà lọ́hùn àmìsọ́tàn bí ọgbọ̀n ọdún sí sínú ọdún fi kọ́ wa ń jáde lọ́dún náà lọ́hùn nìyẹn eh, nígbà bí ọgbọ̀n ọdún sí sí ẹ eh, bá jí ọmọ ẹ̀yà ẹ mọ fọwọ́ ra lábí mùsùn báyìí ah, àdánwò <laughs> ibi tẹ́lómi ti ń ṣe sòsùn láti ríra tí ó sì rìn dé kíni o tí ó rìn dé mọ́sámọ́sá tí ò ní jí ẹ̀yọ́ lè ń fọwọ́ ra yẹn la. tó bí àbá ń sọ pé ẹ má ṣe ń tó jà dáadáa lẹ́ni ẹ má rí ọ̀rọ̀ wa sí nàṣíhà ẹni tó nífẹ̀ẹ́ yín tó sì ń fẹ́ dáadáa fún yín tó ń fẹ́ dáadáa fún mùsùlùmí kì í ṣe wá sí ẹ̀dàlúrú wá sí ọ̀tẹ̀ kọ́ ajogun eléyìí látọ̀dọ̀ ànábì sallallahu Allah wó dé tẹ́nu rẹ̀ ọba gba láti máa tako ní tó jà dáadáa lẹ̀ nínú ẹ̀sìn ẹ̀bóyò náà ti bẹ́bọ mọ́rù ó ti lẹ́bọ lọ́rù ó ti ní nǹkan kí nǹkan lọ́rọ̀ ni. wọ́n ìṣùfà kan aláìkúwá nínú mùsùlùmí bàbá ń sọ pé bí díà ọ̀dà ni ẹ máa rí ọ̀rọ̀ wa sí ọ̀rọ̀ ẹni tí ó láàánú ẹni tọrọ mùsùlùmí kálá bó ti ká nàbì náà lá lànàbì fi máa ń sọ fi kulli munasaba iyyakum wa muhdathatil umur fa inna kulla وكل بدعة ضلالة sọ́lọ́ tara eléyìí lẹ́yìn náà sì lè máa wora wá ran ìlà mẹ́ta àárín wa ò ní kò ní sí dáadáa lẹ́yìn náà kò sálùbáríkà lára wa tá a bá ń wora wá ran àfáàdélé ìgbé ti ẹ̀dẹ́ àgbà tọ̀hún náà gbé ti ẹ̀dẹ́ àgbà ìgbékúgbé wọlé táwọn tí wọ́n ti ṣáájú ànábì sallallahu alaihi wasallam tí wọ́n gbé wọnú ẹ̀sìn ọlọ́run lọ́lọ́run fi fagilé ẹ̀sìn wọn. Ah, ẹ̀gbọ́rọ̀ mi yé lẹ́fì máa rí nusratu alimran pé makana ibrahim yahudiyan wala nasraniyan walakin kana hanifan musliman walam yakun minal mushrikin walam yakun minal mushrikin lọ́nà ibrahim kò sínú ẹ̀yin yahudi kò sínú ẹ̀yin nasara kílọ́fà torí pé ẹ̀sìn wọn ní ẹ̀sìn tí ayò gbà tẹ́lẹ̀ ni ṣùgbọ́n wọn gbégbé kúgbédé ó wípé ayò ọ̀gbà mọ́ ẹ̀rí nǹkan kí nǹkan ó ti pọ̀ nú ẹ̀ tó ti kọjá ní téèyàn fẹ́ lè fẹ́nu sọ ṣùgbọ́n nínú dáadáa tọ́lọ́run sí wàhálà mùsùlùmí ni pé àní kọrí ibì kan káwa kásùn síbì kan ká kọrí ibì kan náà ọlọ́run ó jí àwọn èèyàn kan dìde láàrin wa tí wọ́n bá yẹn ti ẹ̀ sọ wọ́n lẹ́nu àwọn èèyàn máa lẹ̀kùn mọ́ wọn àwọn ó máa fún wọn ní ọsàn àlámọ̀rí wọn dàbí ọsàn ẹ bá jùkò sí ọsàn báyìí ọsàn yorùbá ló ní òkúta bá sọmọ pẹlọpẹ sọmọ ni ìyẹn yìí sọfọ kò yìí sí abrakadabra ńbẹ ọ̀pẹ ò ní ọwọ́ tó fi lè mókò míì ni bó bá lọ́wọ́ tó fi mókò míì ni bó bá ju eléyìí lù èyí tó torí èèyàn ló yẹ kó jù lù ọ. ẹ yóò sí arabara kankan bí pọpẹ ìta bá sọmọ pẹlọpẹ sọmọ ni nọmà òun náà ni ó sọmọ yẹn èèyàn pé olè mú mi. alimami sheikhul islam ibn taymiyyah rahmatulahi alayhi ọlọ́nkọ́ bá ní fọ́ọ̀rùn kẹwọn. wọ́n ní alimọ́ọ̀mẹ́nu lèlìmọ́ọ̀mẹ́ni kálíyàdáyìn mùsùlùmí sí mùsùlùmí mòmìnì sí mòmìnì àwọn méjèèjì dàbí ọwọ́ méjì ẹ̀rìn wọ́n ní tagsilu hidahumali okoro ọwọ́ kìíní yóò máa fọ ọwọ́ kejì wakọ̀dìlá yan kálí àwọn alùwàsàkó illa bináwìn ní maza nínú alkhushunati lakinna zalika yujibu minan nadafati wan na'umati ma nahmadu ma'ahu zalika takshin káfẹ́wọ́ owó lọ́wọ́ fi mọ̀ ṣùgbọ́n tá a fi ra wá lẹ̀kọ́ méjì kó máa dípẹ́ ta kó máa dọ̀tí àǹfààní wo la fẹ́ rí lára ẹ̀ ṣe ní nǹkan tó máa jẹ́ ọ̀kan lẹ́yìn náà kó sì máa jẹ́ ìbáríwá ń sọ̀rọ̀ ń pa pé bíbí ọ̀dà ẹ̀jìnà sí ara ń tọ́lọ́wọ́ bá pa wá láṣẹ ìnáma zàlíkà yìí tábàrù zàlíkà min al-amr bil ma'ruf wa nahyi 'anil munkar ẹ má rí rí pé à ń pàṣẹ dáadáa à ń kọ́ wà bàjẹ́ ni ẹ má rí rí wá sí ọ̀tẹ̀ kí ṣe wá sí ọ̀tẹ̀ o torí pé àìsàn bídíà kò sẹ́ni tí ò lè rọ́lù mẹ́lẹ̀kúrẹ́ ilé yusuf náà kó rọ́lù bídíà bàbá ti rí lára ẹ̀ àdédégbò náà lọ sí láàbù ni wá sí isolation fún pátíríkì ẹ̀ ẹ̀rí nígbà tó bá yẹn yàbá ní a máa ń ṣe isolation fún nísìn nígbà kòrónà ń já wọnàwọnà kí ẹ̀sán wá dé láti Yúróòpù ní kó ní kí Nàìjíríà máa tẹ̀sí òun ká máa ṣe isolation fún òun sì nígbà tẹ̀sán pé tíjà wá bá mú lágídí mo ṣe rò fún ọ̀pẹ̀ ń bẹ̀ yóò pẹ́ jù bẹ́ẹ̀ lọ lẹ́nu àbíbẹ̀ kódà ọ̀rọ̀ ẹ̀ lè sẹ́wọ̀n láwọn ìlú mi ni wọ́n lè parú ẹlú rẹ̀ yorùn India nísìn ilé òfòrò kòrónà ṣeré àìmọye ọ̀nà ti bá lọ kìí ṣe kòrónà ló pa wọn ìjọba ló ń ṣí yán ka wọn nígbà wọn fẹ́ <laughs> náà fẹ́ tẹ̀ lófin wọn bá fún mi ń bọ danudanu ah kòrónà ìbọn náà fi ń lé náà lú mi nígbà wàhálà kòrónà lè nì kìnìún náà dà síta ẹni ẹ wọlé ẹlẹ́ wọlé àbí ẹni ẹ bá bí babẹ ìjáde kó jáde ẹni ẹ bá bí babẹ ẹ̀dá jáde wọ́n sì tú ọ kìnìún lẹ̀ ní street wọn ni ó dúró lóòótọ́ ọba tiẹ̀ lè bọ́lọ́pàá sagiri tọ́lé bá mi sagiri ni <laughs> wọ́n lọ bí ìwà ti kiri o ẹ̀jẹ̀ sọ pẹ́gbẹ́ ni látàtì jẹ́ káwé yẹn lè ṣe kí ni o kan ní discipline irú yẹn náà lànàbí sallallahu alaihi wasallam ló ń fẹ́ fún wa Sheikhuna Ibn Taymiyyah rahmatullahi alayhi wọ́n ní fayajibu al-amru bil ma'rufi wa nahyu anil munkari bí hasabi izhari sunnati wa shari'a a máa pàṣẹ dáadáa ọ̀ràn yẹn ni a sì máa kọ́ tí ọba dá ọ̀ràn yẹn ni lóde wọn bí súnà bá ṣe spreadi sí láwùjọ náà ni àti ṣẹ̀rí àtànàbí mú wa wà náà yóò anilébédé àti wà dọ̀lá láti bí asadin incan a sì ní dákẹ́ lórí dídé àti ànù èyí táwọn èèyàn ti ń tọwọ́ àwọn èèyàn jáde lónìí ẹ̀rì tí ń tọwọ́ àwọn èèyàn jáde lónìí ṣùgbọ́n bí pàwọ́ bá ṣe kama náà ni kama dalla ala hujubi dhalika alkitabi wa sunnati wa le umma kùránì lọ sọ bẹ́ẹ̀ pọ́nà yẹn ni ẹ̀sùn náà nàbì lọ sọ bẹ́ẹ̀ ìpanupọ̀ ẹni bí ẹni èèyàn bí èèyàn nínú àwọn ọ̀fà Islam àwọn náà wọ́n rí pé kọ́kọ́ bíbíà ní tó jẹ́ ọ̀ràn èèyàn ni eléyìí jẹ́ ọkàn. bákan náà bí yàrá wa ń sọ lérí ọ̀rọ̀ bíbíà gúrùpù mẹ́ta òun náà ni àwọn mùsùlùmí pín sí fariqun balaga fi tabdi wa tasahala fil hukmi bimadha bil bid'ah ala kulli أو قضية لم يبلغه دليلها وأولاه جهل باب الابتداع واسعا وربما درجوا تات مسمى البدع شيئا من الشريعة والسنة هكذا كان العلماء يقولون أرنا واتيو سيوكي àti pé nǹkan ẹni tèlú dídí ó rọrùn fún wa iná lè dédé ọmọ ya ọ̀rọ̀ ọmọ ya wa tí oníbẹ̀ bá fi sí jíjẹun dídí à ní irú àwọn gúrùpù tá à ń sọ gúrùpù ni ẹ̀rì sàti pé anything ní bídíà ó rọ̀ wọ́n lọ́rùn dáadáa kódà àwọn àfáà nígbà míì tó jẹ́ gan tí àmúwá gan wọ́n á tún pè ní bídíà ẹ̀rì ààyè nígbà míì lè mọ́ sàkíyèsí nígbà míì ó sì lè jẹ́ túrú àṣejù yáa fi bàbá náà bá ní وإن كان في يعني يعني تمشعر bójú ẹ̀já pé bàbá ني، ní àwọn ìròrí àwọn àṣàyọ̀ oró lu àwọn náà èyàn sì ní sáyé lásìkò tí wọ́n ní àgbẹ̀ni ọlọ́run bá fẹ́ ṣe special favour fún ìlàdánwò yẹn ò ní bá because àwọn tán bí bàbá làbá bá wọn nígbà bíi mẹ́rin sí márùn-ún irú àdánwò yẹn bá wọn náà torí pé tó spread láwùjọ Islam lásìkò yẹn nìyẹn àwọn tí wọ́n sì rí ogun gbé ti dídí àyẹn ó kéré òun náà ní dídí àwọn àṣàyọ̀ asọ̀rọ̀ sheik ibn usman alfudi nínú kíra àwọn dáma sí ya usunnatil muhammadiyya wa ikmadul bid'a àti ash-shaytaniyya àìmọye nǹkan tí bàbá pè mídíà àti èsì mídíà nínú kíra ní jama ẹ́ so kọ́díyà kan náà ń dá filatin ó lè jẹ́ aspect rò pé wọn ò ṣàkíyèsí tó àti tààrà ló gbé wọn tán ìsọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó sì lè jẹ́ túrú àṣẹ jù èyí ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá mi lé ni bí wọn ti lọ ní bẹ́ẹ̀ bá fi síbi jẹun dédé àná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn míì sì ní tàṣọ àṣàlùfẹ àkìsẹ́bìlìbẹ̀dà ó rọ àwọn míì lọ́rùn láti máa sọ bídíà ni wọ́tawọ́sọ àwọn fi èrètìká bí ha wọ́n sì wọ́n rí wọ́n kó wọnú bídíà dáadáa ni wàhùlá ìjà alùbábà alẹ́bìtẹ̀dá ìdájọ́kọ́ni láyé kúlò fèrè sí wàlẹ̀ humahat ẹ̀rì arínú alẹ́ ìdó pé àwọn ní ọfà ìgbà bídíà dáadáa inú àti èèmọ̀ àpẹẹrẹ àwọn eléyìí súnà náà sì ni ẹnu bíbí àtàwọn ọmọ kò kọjá kí ni ummahatu mimma zamina libida tàbí yàtọ̀lẹ̀ kárí ẹni alkhawarij ó yẹ já pé yẹn gan ní ìsìnkú fífẹ́ jẹ́ bídíà lọ́pọ̀lọpọ̀ wọn bídí àwọn kàwáríjì ò fífẹ́ jẹ́ bídí àwọn ẹ̀rí àbí bídí àwọn ṣíà rọ́fídọ̀ ẹlòmíì ti ẹ̀ní rọ́fídọ̀ nìkan ni wọ́n ní ṣokùnlé Islam ibn Taymiyyah wọ́n ti ní wàlíkù sàlámù ẹ̀sìn ìyá ọlọ́jà rí yín pẹ́mà ẹ̀yìn ìyáwá ọlọ́jà kí èmi ogun ọlọ́pọ̀lọpọ̀ àlàáfíà ara náà fa albidà lọ́dọ̀ àwọn ọmọ ìyáwá mi lè ní wọ́n rí ń rí kíni o wọ́n ti mú gbogbo tó bá kú náà náà ni wọ́n wá sí ọ̀rọ̀ wọ́n sí kóòtù fáwọn èèyàn bẹ́ẹ̀ sì ni tí bàbá ń sọ ni pé àwọn tí sáà fà ìgbé tàbá ti lè mú èèyàn kúrò tí è ṣe pé ń bú Abubakar bu Umaru ṣe wá sẹ́yìn tó sì gba kàlífà àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin Abubakar Umaru Usman Ali wọ́n ní sunni lọ́dọ̀ àwọn àwámù ni kìí ṣe lọ́dọ̀ àwọn àfà nígbà fà ní wọ́n pé rẹ̀ ṣe pé náà àwọn àwámù lọ́ba fi àṣì ọmọ tọ̀ àṣì ọmọ lu wọn gbà ṣùgbọ́n wọn náà ní yọnu sí sunna wal jamaa fi garbi West Africa generally sọ̀rọ̀ bí ẹ̀rọ wá jásájú wa tí ìmọ̀ rẹ̀ bá lòdì lẹ́fù kó mọ̀ fi mọ wípé àwọn ẹni bídíà ní tọwá ifon sonofon wahazabon wà ní wàhùn onírànràn ni wọ́n kìí rọ́fídọ̀ kìí ṣe ànìkà wọ́n pọ̀ bí rẹ́rẹ́ ẹ̀rì so ìyẹn jẹ́ ọ̀kan ṣùgbọ́n ìtí ó ṣe déédéé jù lọ́rọ̀ òun náà ni kí a káwà níwọ̀n tún wọ́n sí i kó mọ̀ pé ogun nǹkan tó yẹ pé a bá pè ní bídíà a sọ díẹ̀ dáadáa kó tó máa jẹ́ bídíà ẹ̀rì dábàá sí pèlú súnà bákan náà a gbàgbọ́ wí tiẹ̀ náà dáadáa bí ó ṣe jẹ́ súnà kí wọ́n la ń pè ní alìbídà ọ̀pọ̀lọpọ̀ ọgbà láti sọ nípa rẹ̀ fún wa kalimatun arabiya la ingilisiya wala faransiya wala yorùbáwíya wala awzawiya wala barbariya ẹ̀ẹ́dí lárúbáwá ni kìí ṣe haúsá kìí ṣe english tó ṣe yíbò bẹ́ẹ̀ ni ṣe pápá kìí ṣe bẹ́rẹ̀bẹ́rẹ̀ èdè lárúbáwá ni wà á sílẹ̀ lójúdọ̀ ayéwẹ̀lẹ̀ ẹ̀kọ́ fi kàlámì àrọ̀ ìpìlẹ̀ nínú ọ̀dọ̀ lárúbáwá sábà ní nǹkan kan bẹ̀ fún jẹ́ bídíà òun náà ni aṣẹ́ ìhulẹ̀ mọ̀kútàrà wọ́n pè ní bídíà fi lughat al-arab nínú èdè lárúbáwá ìlà fi máa rí inú al-Qur'ani pé kul ma kuntu bid'an min ar-rusul wa ma adri ma yuf'al bi wala bikum sọ fún ẹ̀rí ànábì pé mi ṣe àdádálẹ̀ nínú ànábì ọlọ́run tàbí àwọn kan ti wá bí fọ́ ní wọ́n pẹ́ra mi ní nọmba one àwọn ànábì ọlọ́run sọ olóyìn jẹ́ ọ̀kan nínú èdè ọlọ́fẹ́wá tabakọ̀ nǹkan ní bíbíà àmọ́ túmọ̀ sí ohun tá a dálẹ̀ tí ò ní àpòjú kan ẹni tó sí before wa ni irú ẹ̀ náà ni alẹ́ ìṣáhù wàlkálkù bí kíyàn kírètì nǹkan kíyàn dá nǹkan irú sánmà ní sí dédé àní ẹ̀rí <laughs> nígbàtí a bá ń bẹ̀rẹ̀ àwọn analysis grammatical analysis lórí gbólóhùn dédé àní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbé dédé àní lórí wọn máa ń wá gbọ́ ẹgbẹ́ ìmórí àbáàkan tó náà sí ẹ̀rú láwà nínú ló sọ pé olórí ń dédé àláyé àbúbákiri àìhúmọ́rù ni Umaru bin Khattab ń lẹ́ni àkọ́kọ́ tó kọ́ sí bídíà tó sì ṣe bídíà náà dáadáa àá tó sì múra kankankankan kí ni àṣìṣe ọkùnrin yìí <laughs> ibi gbúdọ̀ fi ń sa yọ̀ọ́yọ̀ yìí wọn irú yìí irú àwọn yẹn gbé bíldìdà bóyá tí òye náà ni òye ó sì yẹ kó yẹ àwọn gbẹgẹlẹ kan ní mọ̀sọ́lẹ̀ olè mọ́rọ̀sọ́lá yìí ń dẹ̀lẹ̀ wọ́n lámà ánàbí zàlẹ́ kalẹ̀ ayé mọ́tò ẹ̀rẹ́ òṣòlì yìí àwọn afẹ́ ní òṣòl nọ́mbà kọ́ lẹ́bù kan ní mọ̀sọ́lẹ̀ olè mọ́rọ̀sọ́lá wọn àti gbé àwọn fẹ́ra pẹ́ra wọn ṣùgbọ́n a mọ̀ mọ̀ yàtọ̀ rẹ̀ fún bí pọ́ìntì bí méje sí mẹ́jọ fakartu hadhihi al-ashya fi madha fi kitabi al-isbiya eh, mafhumuha wa hukmuha eh, wa qataruha qadiman wa haditha eléyìí tó jẹ́ ọ̀kan òun náà tàbá ní nǹkan kan bẹ tí ń jẹ́ dídí àmọ́ túmọ̀ sí àtààbò wal kalala àtààbò tàbí kéèyàn wíìkì kọ́rẹ́yàn inú òde ìlànsọ kìí ṣe nú ẹ̀sìn ṣùgbọ́n tí ń jẹ́ dídí à nínú ẹ̀sìn jama oríṣiríṣi ni ẹ̀yìn tí àwọn àfáà pè ní bídíà sọ́rọ̀ tá ń sọ yí definition àwọn àfáà Islam lórí bídíà ọ̀pọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ń padà ń forí sọ ara wọn náà ni ń padà ń forí sọ ara wọn náà ni lèmọ́mù abu abdullah muhammadu ibn idris ashafi'i alambani fọ́nkẹ́wọn wọ́n ni al المهدفات من الأمور الدردان يعني نوعان آه، أولا كتير بيا دادالي الإمام الشافعي واني جروب مجناني أحدهما ما أحدث وخالف كتابا أو سنة أو إجماعا أو أثرا يعني أثرا عن الصحابي أو أثرا عن التابعي الإمام الشافعي واني كان مسيح دادالي تايب مجناني وما جاء أقوكو nínú rẹ̀ òná tí wọ́n dálẹ̀ tó ọ́pósìtì kùránì tó tako kùránì tó tako súnà nàbì tó tako ìpanupọ̀ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn náà tó tako èyí tá a rí nítọ́ka sí lọ́dún wọn sàábì ànábì àbáwọn tí wọ́n tẹ̀lé wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí là ń pè mú kí ni o dúdíà tó jẹ́ dúdíà tó jẹ́ ah, ẹ bá ti ń ṣe nǹkan kan ó wá tako ntí kùránì mú wá ó tako ntí adíṣẹ́ ànábì mú wá ó tako ntí ìpanupọ̀ àwọn àfáà wà lórí ẹ̀ ọ̀rọ̀ lẹ́sọ́ ní ìṣe lẹ́sẹ̀ ní ìwò kankan lẹ́lẹ́lẹ́ pírátìsì ni a mọ̀ pẹ̀lú ẹ̀ ní kíni àdádálẹ̀ abu muhammad ibn hazmi gafara allahu la ngbọ̀n náà sọ ní kullu ma qila aw fu'ila bimma laysa lahu aslun fima nusiba ilayhi sallallahu alayhi wa sallama wa huwa fi ddin كل ما لم يأتي من في القرآن ولا عن رسول الله صلى الله عليه وسلم ونن تنكو لا دالة ونن يقول تيما باسقل انت الصلاة نالي سوا سينسي واني اه lẹ́kṣọ̀ tẹ́ ṣe ìgbìdí àní nígbàtẹ́ bá sọ tó tako kùránì àti súnnà àti kìíní o àti ọ̀rọ̀ àwọn ẹni ìsájú wa especially àwọn sọ̀hádà bọ́pọ̀lọpọ̀ àfá bí wọ́n ti wá mú wa náà nù al-Hafiz an-Nawawi ghafara Allahu lahu وهي هداة من لم يكن بهادي رسول الله صلى الله عليه وسلم ẹ̀wọ̀ ìyẹn tó ń wá ìdí ó fẹ̀ ọlọ́run náà ni ìmọ̀ ṣe nǹkan kí nǹkan nú ẹ̀sìn tí ò bá ṣẹlẹ̀ lásìkò ànábì òun náà là ń ọjọ́ ẹ̀rì bó ṣe wá lọ bó ṣe wá lọ ni mélòó la fẹ́ kà ṣekùn islam ibùn tẹ̀míyà wọ́n ní alìbẹ̀dà mọ́lámi ẹ̀ṣọ́ ọ̀hún فكل من دان بشيء لم يشرعه الله فذاك بدعة anybody tó bá ń fi nǹkan kan sin lọ́run tí èsì pé ó rẹ́rìí lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ànábì gbogbo àníyànjú nǹkan náà mọ́ta àwìlán fi yìí kódà tó bá ní àwọn nǹkan kan tó fẹ́ mú dání pé ah, ẹ̀rí yìí mo sì lò tí mo fi ń ṣe o nọ́ngbà wa rí ẹ̀rí yẹn lárí pẹ́rí yẹn ọ̀sọ́ bẹ́ẹ̀ ẹ̀rí pé náà lẹ́rìí ah, ah, yé ọlọ́run ẹ̀yẹ́ yìí ní dáadáa jù báyìí lọ ẹ̀yìn tó látàrí ilé kátúngbọ̀rẹ̀ náà yìí lákòótán tàrífù tí wọ́n sábà ń lò jù láwọn àfá tí wọ́n jẹ́ ń súnnà lásìkò yìí wọn náà ni tàrífù abi ishaq ibrahim ibn musa al-lakhami al-barnati al-maliki ash-shahir bi al-imami ash-shafi'i ghafara allahu lahu ọlọ́mbà rẹ̀ ibaratan an tariqatin fi din ìlànà kan táwọn èèyàn là kalẹ̀ nínú ẹ̀sìn ni ẹni mọ̀kútàrọ̀ àtọ́n àwọn èèyàn wọ́n dálẹ̀ ṣọ̀dọ̀ ìyà ṣẹ̀ríyà wọ́n fi wọ́n fi jọ bí ti ṣẹ̀ríyà yóò sọ́dọ̀ bí sọ́lọ́kì aléyìnbó mubalaga fi máa dá ìta abud àwọn tí wọ́n là kalẹ̀ ń tó jẹ́ kán gbé lánàá yẹn ìlànà tó wá là kalẹ̀ ní wọn òwò kílà nọ́bì sọ́npẹ̀ kílà ọlọ́run sọ́npẹ̀ wọ́n kàfà là náà ni sòrò ìlànà bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ní bídíà rọ́pọ̀ lórí bídíà jama lórí kílà ń pè ní bídíà ní bídíà lákòótán ibi tá a ti máa ń rí orí ọ̀rọ̀ ẹ̀sìn ni kìí ṣe lérí ọ̀rọ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ ọgbàlá máa ń rán eléyìí mọ́nu fún wa kó lè bá a mọ yí àwọn ọmọ ìyá wa mí àbáwọn àfáà wa kọ̀ọ̀kan míì ẹlòmíì lè máa gbọ́ mi ọ̀rọ̀ máa yẹ yẹ àfa yìí kó máa yé a ọmọ tó máa ń ká àfa àlékè wò wọ́n tàn ara jẹun bẹ́ẹ̀ ni ẹ̀mọye àwọn àfa ní jọ̀njọ̀n ni tí wọ́n máa ń sọ pé àwọn àfa tó kọ́ àwọn láàárọ̀ ọjọ́ tọ́lọ̀ ń bá ní kẹ́mi wọ́n gùn tó láyé dì sí ni wọ́n kún tíra kan wájú àwọn ṣé ọ̀dà àbí ọ̀dà bẹ́ẹ̀ ah, ọlọ́run ayé arátàdá yìí ẹ fẹ́ sanmọ́ra fún mi lé mi o ọ̀dà àbí ọ̀dà ẹ <laughs> ẹ̀hìn ìyẹn náà ní ń já sí pàfà láti gọ̀tàn tí lẹ́fù àfà bá dé kíní o tó bá dé twenty tọmọ kéwù rẹ̀ sì dé eighty ṣe ọ̀dà ní àbí ọ̀dà àyìn àfà láti gọ̀tàn ẹ̀yìn àfà dànù ẹ́ agbára àwọn bàbá ilẹ̀ Yorùbá ni àwọn ọba débi ikú mọ́ ọmọ wọ́n fẹ́ wú àwọn ìyá ọlọ́mọ lórí tí wọ́n fi pa owó tó pọ̀ wọ́n ní kọ́lá ló bá rí kàkọ́ pẹ́ láyé kọ́lá ló bá rí kàkọ́ tẹ́ ẹgbẹ́ kọ́ dàgbà kó jù tí bàbá rẹ̀ lọ kọ́lá ló bá rí kàkọ́ kólókìkì kójú tí bàbá rẹ̀ lọ kọ́lá ló kàkọ́ tẹ́ ṣùgbọ́n tó bá di kó gbẹ́sìn yìí kójú tí bàbá rẹ̀ lọ kọ́lá ló kàkọ́ tẹ́ ìwọ̀n ẹgbẹ́sìn owó jẹ ní ó ni lọ ni ṣe lówó jẹ ní nilọ, lọ lókìkí jẹ ní ó lọ jẹ ní ó lọ bóyá ọmọ nímọ̀ nígbà méjì àfáà lori, kọ́ ni là ìbẹ́ lórí ẹ̀rí so lẹ́tọ̀ọ̀rọ̀ lati bídíà inú ẹ̀sìn láti máa ń rí ni wọ́n ní àtúntò

èyí ṣe bí wọ́n tó lẹ̀yìn náà fájì síwájú táǹsì ànẹ́bí bàbá Fátímà tó gbẹ́ga wa òun sáà lo mọ́tò ah mo ní ooo ẹ bá ti bẹ̀rẹ̀ eléyìí látàárọ̀ yìí tá a fi lórí wákàtí mẹ́rin dákan fi ṣòfò lásán yìí sọ ká lo mọ́tò èsè gidi ànẹ́bí ò lo mọ́tò bọ̀ àyè gbà wá ká lò yes because mọ́tò èsè ọ̀rọ̀ ẹ̀sìn ohun ayé ayé ló bá lọ ni ànẹ́bí sallallahu alayhi wa sallam ó ti sírí àwa mùsùlùmí pé ká sì ìyẹn láti gbádùn ayé àgbọ́mi yóò jẹ̀mọ́ ẹ̀wọ̀ yìí jẹ́ ìjọmọ́ wọn Kaduna ni nígbàtá àtàjú pápápá ni láàrin wákàtí kan mo ti láǹdì sí Lagos State ọkọ̀ tó bá sáré ẹ̀jẹ̀ mọ́ ẹ̀ odi ni kò tí ẹ̀ pọ́sibù kódà kó fò ó yà bá rẹ̀ ń bi tí ọ̀dà ni so wọ́n innovate ẹni ẹ̀yà mẹ́rin kò sí bàálù kò sí helicopter kò sí means of transportation not of communication sọ́dọ̀ tá à yìí clear gbogbo orú ìyá náà dèrè antum a'lamu bi umuri duniyakum wa fi riwaya bi shuhuni duniyakum ẹ̀yin lẹ nímọ̀ nípa lámọ̀rí ayé yín jèmi ànábì lọ ọlọ́run fọ̀rọ̀ ayé rán ni ànábì ọmọ káfíńdà àti ọlọ́run fi rán ni kò ní dọ́kan pẹ̀lú yìí sàkálọ́jì àjàdílọ́jì bàọ́lọ́jì ní yín sọ̀rọ̀ lórí ẹ̀ ọlọ́run fi rán ni ṣùgbọ́n yìí ò sọ pé kánábì ni káwọ ọmọ sí àmọ́ sí tó ń tó bá jọ mọ́rọ̀ ayé wa ni ànábì ti tú wa lẹ̀ pé ká máa ṣe dídí à ń bẹ̀ ń so ṣùgbọ́n tó bá jọ mẹ́sìn ọlọ́run àìmọ̀ yóò sọ́jọ́ sọ́lọ̀ ìyẹn kan lè mọ́nú bí ẹni tó tó kú odò ẹ́ tó bá dijọ́ kìí àmọ́ ìtọ́lọ́n bá ní sọ rìpọ́ọ̀tù nípa omi táwọn fẹ́ni kò ní sọ tó torí kó tó kú ó ní tó ní fojú ẹ̀ mọmi lẹ́yìn ikú ẹ̀ inú sàárè rẹ̀ inú omi náà tó kàmínà bí gbé <laughs> àwọn àfáà wa tí wọ́n ń gbé dọ́dún wọ́ta tí wọ́n ń sọ̀kalẹ̀ ayọ̀ kẹwàálẹ̀ sọ tó à èmi náà lè sọ tó o torí tó moríkì tó mi jẹ ní ìfojú ẹni rí ọmọ awíyẹn lówe lówe ni kò sí ẹni náà láyé bàbá tí ń sọ̀rọ̀ ànábì tó kẹ́kọ̀ọ́ lórí ilẹ̀ tí ò tó tọ́lọ̀ tó gbégun sọ́mọ̀ lọ pẹ̀lú bọ́dí ẹ̀ ayé tí ò sí rọ́kẹ́tì tí ò sí ẹlikọ́pítà táwọn kan gbà gbọ́ táwọn kan ṣe kèfèrí sí tí wọ́n tara rẹ̀ jẹ́ kèfèrí níwájú ọlọ́run wọn náà ń dá ètò pé ànábì lọ sókè nínú tọ́lọ́ ẹ̀yìn sá ń bẹ̀ sánmà tó sánmà kẹrin ká nàbí lóhun tó kàdí àdékèlú ẹ̀hẹ́n táǹkò ń jésù ń bẹ̀ sánmà láti kanú àfà tó fún amadíyà magi lọ́dún náà lọ́hun èyí kọ̀ọ̀kan wọn wá béèrè pé tó wáyé pé bá gbà pé ọlọ́run gbé lọ sánmà ń bẹ̀ sánmà kí wá ní ń jẹ ọkú béèrè kí lọ́lọ́run náà ń jẹ ìyá aláìdákan ọmọ yìí ẹ̀ka Cambridge ẹ̀ka Oxford ẹ̀ka gbogbo ẹ̀ síbẹ̀ ẹ̀ sí pépé bídíà nílẹ̀ ọpọlọ yín <laughs> ọlọ́run innahu ala kulli shay'in qadir ẹ bá ti gbà pọ́lọ́ ní kápá lórí gbogbo nǹkan kódà gbogbo ẹ̀yin tẹ́ ń gbé àpàdá yìí ọlọ́run lè kóyin lọ sọ́mọ̀dé ẹ̀mọ̀ gbé rẹ̀ tẹ́ẹ̀ ní wórí ilẹ̀ mọ́ láíláí ẹ́ ẹ̀mọ̀ lọ́lọ́ mọ́jẹ <laughs> alùpùpù fẹ́ fọmọ rẹ̀ lẹ̀. kí ni kọ́ ọlọ́run ọba ọ̀ka kò sí àfi tí ọba fẹ́ ṣe lókun so látara ilé o bídíà bọ̀dúbà ti wà ni ìyá rẹni tí ó fi wàálẹ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì lórí tó jọ mọ́rọ̀ àfíẹ́sì ayé gan ṣé dídí à lè wọbẹ̀ àbí ò lè wọbẹ̀ kó mi lè kó rìn bí ti ìwù kọmọ ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ má jẹ́ agbásìkò wa bí a ń lọ jìnà ṣé gbàjúdé ẹ̀yà gbogbo ní ìmọ̀kọ́ dímọ̀ ni tí wọn náà ti sọ nípìnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ni o ti bọ́ sí kùtùrọ̀ kùtùrọ̀ ń

bídí àtò wọlé síbẹ̀ lọ́dọ̀ àwọn àfà báwọn azọ́rọ̀ bídí ẹnìkan máa jẹ apámọ́nú ni ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àwọn àfà ti kọ́ńtọ́ dálẹ̀ tí ó là wá lójú káàfin ní sírin bídí àmọ́ ń wọnú àlámọ̀rí ayé dáṣọ yàrá imam abu isiaq ibrahim ibn musa alakami aṣáàtìdì rahmatullahi alayhi definition méjì wọn mú wá fún bídí à àwọn tí wọ́n gbà pé náà bá dà nìkan ni wọ́n mú definition tí wọ́n wá mọ́bìnú àfà àwọn tí wọ́n gbà pé máa ń wọnú àlámọ̀rí ayé wọ́n mú definition tí wọ́n náà wá bídí àmọ́ ń wọnú kí ni o máa wọnú àlámọ̀rí ayé náà ẹ̀rù eléyìí kó tó máa jẹ́ ìkan nínú àwọn ọ̀nà tí bíbíà tó máa ń gbà wọnú àlámọ̀rí ayé òun náà nìyẹn ara ń gbà míì òun náà ni kúlù taqarrubin ila Allah ẹ̀ ẹ máa gbọ́ mi jàmá kúlù taqarrubin ila Allah يعني بفعل شيء من العادات والمعاملات من وجه لم يعتبره الشارع فهو بدعة ọ̀rọ̀ interaction ọ̀rọ̀ muamalat ẹ̀ lẹ́nu pé kìí sọ̀rọ̀ ìbàdá ti ní ẹ muamalat la máa ń pè ẹ̀hẹ́ àbáwọn àádà àládà àládà àwọn tó jọmọ́rọ̀ àládà ní àwọn ìyẹn fídíò ìwọ̀nú ẹ̀ bọ̀ tí fídíò tún lè ẹ̀ nígbà tá a bá fẹ́ fi sin lóhun ta bá fẹ́ fi àlámọ̀rí ayé ta fẹ́ sọ dìjọsìn mára wa lọ́wọ́ pé kọ́ lọ́n gbà lọ́wọ́ wa ọ̀nà tá a wá gbé gbà ní ṣẹ̀ríà ò legalize pé ẹ máa ṣe irú ẹ̀ láti fi sin èmi ọlọ́run ẹni tí ò fi sin lọ́run ó fúnni láti máa ṣe tó wù tó rọrùn ayé ni bẹ́ẹ̀ ni àríwẹ̀ ẹ̀kọ́ níjọ́ tó ti gbé wọnú ìjọsìn pé mo fẹ́ fi sin lọ́run nìyẹn ìjọ yẹn lẹ̀sìn ti dúró ti pé eléyìí sọ̀rọ̀ ayé lásán mọ́ wọ́n ti lọ́ ẹ̀sùn máa lọ́rùn ẹ̀rìn wọ́n ti lẹ́ẹ̀ṣẹ̀ máa lọ́rùn àpèjúwe rẹ̀ alẹ́sínà yàksùdónà àtàbá lèyànáàlá ẹni ríduwá náà láhí azawajal bí àwọn tó ṣe pé wọ́n máa ń fẹ́ káwọn dààmú káwọn sánná ní káwọn rí wàhálà káwọn dààmú káwọn lè bá gba ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọ̀hẹ́ bẹ́miwé ẹ̀hẹ́ àpèjúwe gbogbo ariwo táwọn èèyàn ń pa káàkiri rí Facebook ni ọlọ́mọdé di mọ́tàn sọ́ba nínú ọba yà tó torí tiwa yìí náà ẹ tanra yín jẹ <laughs> ẹnì kan wà múra kankan ọlọ́dà flick dáwà ní sọ́bọ̀ tí ń lọ bí ẹgbọ́n ọdún tọ́lú ká sẹ́yìn tọ́lẹ́ni káyìí ṣe sọ́tà ìkú nù àti náà náà bá tún bá ẹgbẹ́ ẹnìkan ló ń gba pòfẹ́sọ̀ wọn yí ra mọ́lẹ̀ sáwà wo bí ọ wà ní. Ojú tó lè sọ láyé tà ní sọlé, ó <laughs> ẹgbẹ́ mákòjú ẹni wá látara wọn kéèyàn gbé rìn láti èkó ní ìsìn ẹ́ mọ́tò ń bẹ ńlẹ́kọ̀ọ́ ọ̀kadà ń bẹ ńlẹ́kọ̀ọ́ mọ́tò ń bẹ ńlẹ́kọ̀ọ́ ẹ́ ẹ́ gbogbo àwọn means of transportation tí yẹn máa ń lò tí ìrọ̀rùn fi báyẹn káti ọ̀mí sí ọlọ́run náà lẹ́yìn sí ọwọ́ gbé ẹsẹ̀ láti èkó ọwọ́ rìn lọ sí kọ̀tí skul àbọ̀rún lọ lọ ọmọ adéèrè pé àti ah, kílódé ẹ̀wọ́ mọ́tò àgòsí ìfẹ́ gba ọ̀pọ̀lọpọ̀ ládàáni nígbà nìyẹn ṣe ṣe súnà ni àbí àlámọ̀rí ayé lásán ni àbí bíbí àní owó ẹ̀mú kan nu mẹ́tẹ̀ẹ̀ta. àlámọ̀rí ayé lásán ni yes tó fi rìn láti èkó tó fi lọ sí kinní yes àlámọ̀rí ayé lásán ni ọ̀bá jẹ́ nígbà tí ò bá ní òun fẹ́ gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run torí mi ìmọ̀ ibi ìyẹn ti ń fi ìrìn kúrin títí gba ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run o. <laughs> olùbọ́ gbọ́ mi wí so wọ́n mọ̀ wá kúrò min dawlatin ila dawla láti kọ́ntì kọ́dà wọn máa rìn láti kọ́ntìrì kan bọ́ kọ́ntìrì mi wọ́n sì ní mọ́tò ńlẹ̀ wọ́n ògùn arọmọ ìyá kan tó ṣe é nì kẹ́ni tí mo mọ̀ tó ń lọ́mọ mi ńgbàjọ wà ní ẹ̀ tẹkiníkì nígbà náà lọ́rùn máa <laughs> bàdá wa kan sí máa ń gbé nu aná tẹkiníkì ní tẹkiníkì kọ́ polytechnic ni ó sì gbéra láti orí ìdílé kọ́ yìí lọ́dún náà lábẹ́rẹ́ ìṣúmọ̀ ní àtìpé ẹ̀yẹ ńkọrin ọba tí gbogbo ẹ̀ ń close to nǹkan bí lọ́yà 27 years ó wá pàdé èèyàn kan ó rìn láti kó oṣù rẹ̀ dé bí Ògbómọ̀ṣọ́ àwọn tó pàdé rẹ̀ ń jẹ́ náà báyìí náà ti kó with next this two hundred or two thirty àbí kan kankan ní bàbá yẹn ń lo green colour ni ní ọgbà gbẹ́dẹ́ èdè ní eléyìí ẹ̀dá wọlé àfa àmọ́ ti gbé aládé òní pé màá gbé dọ́hùn ni nítorí gbé aládé òní pé yóò dé Ògbómọ̀ṣọ́ kí ló kù mọ́ jọ̀mọ́ nígbà tọ́mọ ya wá dáhùn yóò láǹdè sí lọ́rin wọ́n rú kó padà níbi òkú à tàbí ẹ̀kọ́ fún bí oṣù mélòó kan ló ń ṣàìsàn gbòdé mi tárọ̀ ń fẹ́ orí yìí ní tó ti wá dáadáa òun náà kan ní àwọn sàhábà abu à ń pè ní bàbá kéèyàn dákẹ́ bí olúndùn kó má bá yàn kankan sọ̀rọ̀ ìwọ́rọ̀ ayé ni tó bá wúlò lè ṣe bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kan kéèyàn ó ní àrò gbólóhùn ní ìjòkó sọ̀rọ̀ ẹ̀sìn ni àbọ̀rọ̀ ayé sọlọ́n ti dá wa ká máa nàró ká máa rìn tó bá wùwá ni ká ṣe ṣùgbọ́n níjọ́ tó bá ti lọ́ ọmọ pé ọfẹ́ fi gbogbo níta ń sọ yìí sin lọ́hùn ìjọ yẹn làwọn àfọwọ́dì ọ̀la sọ mo pé tọ́ ọ ti gbé kangado Abu Israhili ojú ayé ànábì náà ló ti display gbogbo níta ń sọ yìí ẹ jẹ́ ká wo níta ànábì ṣe fún ànábì wà mọ́tálásí ẹ̀ ń ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ ń ṣe kótóbà lọ́wọ́ ni ó wá jòkó sóòrùn bí gbogbo yóò bá sì mòrùn ẹ mòrùn sí ni ẹ mòrùn Madina àti Maka òrùn Madina tún le ju ti Maka lọ láwọn ọgbà ni ó wá jòkó ni ànábì wá níta ní bẹ lọ́ọ̀kan ni àwọn sàádó ní Abu ni kí ló ń ṣe wọn ni ṣe jòkó tí lè súlé nínú òun ò ní dìde nínú òrùn ó ràn lé lórí yóò sì lórí òun wá ní báyàn kan sọ̀rọ̀ òun ó tún máa wá gbáwẹ̀ anábì ní oyè ẹlọ́ba ń sọ fún bí ètè ń sọ yìí náà ẹlọ́ba ń sọ fún pé kó dìde kálíyàtàkàlàm kó kú olóòrùn lìyẹsẹ̀sìn kó bọ́ síbòjì wọ́n lìyàtàkàlàm kó sì máa sọ̀rọ̀ àìfi àìní báni sọ̀rọ̀ àìfi sinlọ́n ẹ̀gbọ́rọ̀ ni ẹ̀hẹ́ èrè ní wá sọ wọ́n máa dákẹ́ bí olúndùn ni àìfi sinlọ́ ìbáàdà àwọn Yahudi ẹ̀rí lẹ́yìn náà anábì ní kó kú olóòrùn kó bọ́ bòjì kó sì máa sọ̀rọ̀ bákan náà kó wá parí àwẹ̀ tí ń gbà kó parí ẹ̀ èyí tó jọmọ́ ní tá a fi ń sin lọ́hùn nínú nǹkan bíi mẹ́rin tó bìsáìdì pé òun fi sin lọ́hùn ẹ́ ó gba kí ni one over four èyí tó da nínú rẹ̀ tí ì ṣe àwẹ̀ ànábì fi ilẹ̀ fún a máa ń fàwẹ̀ sin lọ́hùn ṣùgbọ́n ká dákẹ́ bí olúdù látàṣùbà àti ilé ìdí mọ́ngírírì kálà ní sọ̀rọ̀ kan sọ pé ọlọ́run wọn ọba lẹ́yìn tí olóhùn fẹ́ fi sin lọ́hùn ó kàn dákẹ́ lákàárọ̀ tí ilé iṣu ni aláwo kí ló ṣẹlẹ̀ àwọn abẹ̀lẹ̀ ò ní wàhálà tó ọba láti sọ fún wa pọ̀ fún sin lọ́hùn. orí ọ̀rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ẹ̀rí nínú àwọn nǹkan tó gbé ọ̀rọ̀ àlámọ̀rí ayé tí àwọn èèyàn tí wọ́n máa fi sin lọ́hùn tí kì í ṣe ìṣe ìjọsìn tó jẹ́ bíbíà náà ọjọ́ ti lọ tọ́ ọ wọ́n nílẹ̀ ti sú kásọ̀ díẹ̀ fún wa inú àwọn aláburú tó wà nínú bíbíà tí àwọn èèyàn máa ń ṣe akọ́kọ́ nínú bíbíà gẹ́gẹ́ bá ṣe máa ń sọ fún wa kò náà ní pé láburú wà ń bẹ̀ kò sínú ẹ̀ṣẹ̀ kan tí èmi láburú láburú wọn máa ń yàtọ̀ sí ara wọn ni n tó sì burú jù kí èèyàn lè fi sẹ́lọ̀ láyé àwọn ẹ̀ṣẹ̀ bíi mẹ́rin náà gbogbo àwọn èyí tó kù wọ́n máa tẹ̀lé rẹ̀ ẹ̀wárí kìíní kejì kẹta ìkẹrin ni wọ́n ní kékeré wọ́n ní èyí tó tóbi sáǹgbọ́n mi yóò jẹun ṣùgbọ́n mẹ́rin náà ni wọ́n ìyára ẹni tí ó dákọ̀ ẹ̀ wa ọ̀yà pàápàá kò sásìkò ọjọ́ ti lọ àbábẹ̀láì ló fi mí lọ́rùn lẹ̀ ẹ́ ọ̀yà láti àti ń pàdé fadol barakallahu fikum ashirku billah alkufru billah annifaq والبدع بارك الله فيكم agẹ́ẹ̀sì orí burúkú ni ọlọ́mọdé ọmọdé wọn alkufru aṣíríkú wọnẹfẹ́kú wọnbẹ̀dà bọ́lọ̀ ń bá sànú èèyàn láyé téèyàn bá rí ogun mẹ́rẹ̀ẹ̀rin yẹn jà ọlọ́run ti ṣe kìnnìyàn ó ti ràn án lọ́wọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ alámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn kéèyàn tó bẹ́nu mẹ́rẹ̀ẹ̀rin yẹn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ló wá ní kékeré lómi ńlá lẹ́mọ̀ gbọ́lẹ́nu àwọn afa alkufuru akbar walkufuru asgar wa shirku akbar wa shirku asgar والنفاق النفاق العقيدة النفاق الأكبر والنفاق النفاق العمل النفاق الأصغر والبدئة الكبرى والبدئة الصغرى أو والبدئة المكفرة والبدئة المفسقة yàrá ṣe gbogbo ìta sọ tó dàbí ìdòwò ń pa lọ́yìn ẹ̀hẹ̀n yóò ti wọ́n wá bá mi àwọn kan mẹ́rẹ̀ẹ̀rin yìí omi ńlá oní kékeré ẹni bá kú lórí ńlá rẹ̀ ní gbógbàgbé àánú láàrin wọn àtọ́lọ́wọ́ba rẹ̀ gbére-gbére ní ṣùgbọ́n ẹni bá kú lórí kéékèèké rẹ̀ làwọn afá ń sọ pé ọ̀rọ̀ rẹ̀ ó máa wà lábẹ́ mọ̀ṣíyà alẹ́sìn máa ta alárikófòrè lè asgar wà ṣíríkì lè asgar wà anẹ́fàkì lè asgar amàlẹ́bẹ́dẹ́ àti wà sógùrọ̀ bíbí àtọwájẹ́ sógùrọ̀ ngan ولم يختلف في النفاق الأصغر ولا في الكفر الأصغر ولا في الشرك الأصغر إنما اختلفوا في ماذا؟ في البدعة في البدعة الصغرى àwọn àfáà ní ìyàtọ̀ ẹnu lẹ́lẹ́ mọ́ bíbí díà tó burú tó ní pé ẹni tó gé ní bídíà káti ẹ̀ sọ pé kìí ṣe bídíà tó burú jáì bídíà tó tóbi ńlá ńlá tí sọ níbi kèfèrí ló ṣe àmọ́ òhun tá tẹlẹ mọ́ṣí ń sọ̀rọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ pé bá wọlọ́n yóò jẹ́ yà tó bá wọlọ́n kò ní jẹ́ yà inú kùtù rọ̀ tí ẹni aṣọ náà nù ẹ̀yìn àfà tó láburú bẹ́ẹ̀ ń di bídíà díláburú ṣe wà ní àwọn nǹkan tí ó kù ṣùgbọ́n inú ọ̀nà tí dídí àfi yàtọ̀ náà ni pé máa sí yàtọ̀ wọ̀zánbọ́n àtàtì ilẹ̀ iná aláṣú ọ̀rọ̀ ti yàtọ̀ ẹnu láburú fún gbẹ̀fún dídí àná ẹsẹ̀ ní àìgbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ìtakọ̀lọ́ ni ṣùgbọ́n gbà tí yóò bá dé wá bá wa báyìí yóò wà níwẹ̀ ẹni tí ìwà píkṣọ̀ ìsìn lọ́ọ̀ ni máa ń gbé dé ìyẹn lógún rẹ̀ máa ń fi ń ṣòro ó jà ogun rẹ̀ máa ń ṣòro ó jà lọ́pọ̀lọpọ̀ ọgbà so lábúrú àkọ́kọ́ tí ń bẹ fún albida òun náà ni kí ni o ẹni tí ó bá ń ṣe àdádálẹ̀ àwọn àfáà mi kò kàn fẹ́nu sọ ni o condition rẹ̀ ìhà rẹ̀ position rẹ̀ ìṣe rẹ̀ ó ń sọ fún wa wípé ẹ̀sìn ọlọ́run ọba tọ́lọ́run fẹ́ràn ànábì ńkọ́ kò pé ànábì náà ò jíṣẹ́ pé ànábì náà ò jíṣẹ́ pé inú allegation tó dẹ̀ burú jáì ni inú àti akọrin tí wọ́n fi allegation yẹn kàwọn bíbí à Imam Malik jọ kan Imam eh, afárikọ Imam àwọn ará Áfíríkà lápapọ̀ ẹ̀rìn wọ́n ní ẹni tí bá ń ṣe àdáda lẹ̀ ń tí ń sọ lẹ́nu rẹ̀ àbí ń tí ń fi ìwà rẹ̀ sọ ní pẹ́sìn ọlọ́run ò pé torí pé tó bá gbà kó pé ni kò ní mú nǹkan míì wá kó fi kù ẹ̀rìn kò ní mú nǹkan míì wá kó fi kù ọlọ́run sọ ní Suratul Maida ọlọ́ni al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan ọlọ́ni lè ní àti parí ẹ̀sìn yìí fún yín nígbà bá parí kí ló tún kù mọ́ ó pé náà ló ń jẹ́ rẹ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú àdéhùn al ibn Khantabi eh, ibn Khantabi kọ́lọ́nkọ́bá ní fọ́nù kẹ́wàá bá náà ó làm nábì ní ma taraktu min shay'in yuqarribukum ila al-jannah illa wa qad amartukum bihi wala min shay'in yuqarribukum ila an-nar illa wa qad nahaytukum an Ànábì ní òsín kankan tó lè sọ yín dọmọ àlùjànnà tí mi ò ti sọ fún yín òsín tó lè sọ yín dọmọ iná tí mi ò ṣàlàyé ẹ̀ fún yín kharraja wa abdulrazak ibn hammam ya sana'ani fi musannafi kí ló sọ fún wa ndẹ̀yẹ òní pé àyè ọ̀gbà pé afẹ́ sekeni àfikún lórí ẹ̀sìn torí pé tó ti pé ni Ànábì náà jẹ́ oyé wa pé gbogbo ẹ̀ ló ń ṣàlàyé fún wa so n tó kù ní pé ẹ máa lọ sí di nta nàbí sọ ẹ mọ̀ mọ̀ sàdádálẹ̀ lọ́wọ́ ara yín ẹrù tá nàbí gbélẹ̀ tó ní a máa dì ní tó ní a máa tú ní àti èrí tú tán ẹnìkan wá di ẹrù ọ̀nà kan lè oníkà máa wáyé ẹ̀wò pé láti lọ sọ́dọ̀ ẹ̀ tí mùsùlùmí bá máa tó ń ṣe so n tá nàbí gbélẹ̀ fún wa lè lò ó tán tá a fi kú láyé ìyẹn ni òfin wa láǹfààní ká fi tiẹ̀ lẹ̀ ká máa lọ tú ẹrù kẹrù ni mọ̀ ní ẹnikẹ́ni tó bá dáadáa lẹ́ẹ̀kan nínú Islam yàrá haha asanatan tó wá ní tí mo dálẹ̀ yìí mọ̀ dá mólúdì yìí mọ̀ dá aládùúgbò akọ́kọ́rọ̀ yìí mọ̀ dá kíníkà yìí mọ̀ dá nígbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá ń sọ fún wa jàmá dídí àmàlíyà lọ̀pọ̀lọpọ̀ tán àfa àmọ́ fi ń sàpèjúwe fún wa wọn yìí sábà fi dídá òun ìtẹ̀kọ̀ọ́díyà àwọn bídíà dìọ́kàn bídíà ìgbàgbọ́ wọn yìí sábà fi sàpèjúwe fún wa kí ló fà á àwọn tí wọ́n jẹ́ ọmọ àkèrú ni àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ìṣáájú ni bíbí àtàn máa ń gbà lérò gan bíbí àìtìkọ̀díyà ni ìbílẹ̀lẹ́rìjá wà eh, alkọ̀dàríyà eh, wàlmùrìjíhà wà ẹni arọ́fídọ́ والمعتزلة والأشاهرة والمطرودية والكلابية والقرانية والنفرانية يا أخي يا أخي أستاذ قلوبية ما داخلين دون lọ́ba ní àwọn kàdílé ọ̀la ìmọ̀ ẹ̀ mọ̀ gbọ́ yàyà lásán lọ́mọ gbọ́ ibi táwọn èèyàn yàgò yàrí dédé ọ̀rọ̀ àdìyọ na ọ̀sẹ̀ wọn bá lórí lọ́fẹ́ kà ìyẹn dẹ̀ ló burú jù nínú bídíà bídíà àkídà ló burú so látàrí ilé wọn lẹ́ni bá dáadáa dálẹ̀ tó wá ní yìí da ndẹ́ni náà ń sọ nípa nàbí òjíṣẹ́ pé bẹ́ẹ̀ sì lọ́wọ́ sọ ẹlẹ́kejì inú ẹ̀ náà ni àtibọ̀tán bú tó máa ń sábà bá ẹni tí ó bá jẹ́ ní bídíà àti ìbínú ọlọ́run tó máa ń ṣe kò ń gẹ wọn ọ̀nà ìlà àwọn agbámọ̀ pé ìbínú ọlọ́run bẹ lórí àwọn tí wọ́n ń sàdádá lẹ̀ òun náà ní pọ́lọ́run e kò ní gbaṣẹ́ tí wọ́n bá ń ṣe tí bídíà wọ̀ kò ní gbaṣẹ́ nì wọ́n bá ti fi bídíà kùn ọlọ́run ní gbà kí lọ́fà yẹ àbó lọ tọ̀ ó sì darí dé náà bákan náà ń bájọ sí ẹ lọ gbogbo àwọn kan bá nù ìfẹ́ bídíà òun náà ni kó bá ní níjọsìn jẹ́ especially ìjọsìn tó bá lọ́pọ̀ mọ́ ìjọsìn tó bá lọ́pọ̀ mọ́ bídíà yẹn anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọn ni mani amila amalan laisa alayhi amuruna fa wàrọ dùn ẹni bá sì ń kankan nú ẹ̀sìn yìí tí ó sáfẹ́ mi anabi ń bẹ̀ tó fi ṣe ọlọ́run ọ̀dà lù láyà àwárí kan náà àfa òun ni ilé wí wọ́n mọ̀ ní ọlọ́run dàálù láyà ọlọ́run dàálù láyà ṣé ká dàálù yàn láyà náà wá ní kí ah ọ̀rọ̀ burúkú òun ẹ̀mí ṣé nǹkan rí ni kọ́ lọ́n kọsẹ́ léyìn lọ́wọ́ ni ẹnu pa padà sí ibú ni ọlọ́run sọ́nà sọ́dọ̀ tí alimahida innama yataqabbalu Allahu minal muttaqin Quran chapter five verse twenty seven ọlọ́run tó yìn ọlọ́run bá gbaṣẹ́ lọ́wọ́ èèyàn mo bá bẹ̀rù ọlọ́run pàdé lára yìí tá bá kọsẹ́ lé ọlọ́wọ́ ilé ní burúkú ni ọ́ ni wọ́n bá ti sẹ́tọ́ ọ̀rọ̀ pé ọlọ́run fi rí ọ̀ṣẹ́ àjùkọ́ torí pé tí máa ń fa tọ́lọ́run fi kọsẹ́ lé ní lọ́wọ́ ìmọ̀ lèrìyá hin wàríyá òṣèré kan ẹ wà ìmọ̀ lé lìgẹ́rì ìsọ́ ọba ti àṣùn náà ti wà iye fa iye máa fa albida inú ká níyẹn yẹn ọmọ da ọmọ jẹlẹbọ ń bẹ ní látara àníyàn àfi kó ṣe pé ọ̀gbìgbà bíi táà lẹ́bi gbé gbà ọmọ ìjálá dàdálẹ̀ so bọ́lá wọn bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀dá ìkànnú méjì tó máa ń fa jù náà so méjèèjì wá ní àpàdásá ìdáló máa ń jẹ́ fún èèyàn ni ọlọ́run kó má jẹ́ kí àríwú ẹ̀ ó sì lọ ìsàdánwò fún wa eléyìí ó tún máa jẹ́ lọ àwọn làbúrú gẹ́gẹ́ bá yẹ sọ fún wa pé gbogbo ẹ̀ṣẹ̀ lèyàn máa ń fi ilẹ̀ tí máa lèyàn máa ń ṣe tí máa ń rọrùn láti fi ilẹ̀ a máa ń ṣòro púpọ̀ bíbí a máa ń ṣòro yẹlá fi lọ́rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí anabi sọnù adéṣe anas hamza ó ní ọlọ́run ọba ti fi gàgá sáàrin ìtúbá àti elébídíà kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n ni pé kò ní rọrùn fún wọn láti túbá not that wípé kò lè ṣẹlẹ̀ o ẹ̀mọye ń dídí àtó túbá tí wọ́n padà dé ń súnà wọ́n ni kazalika kuntum min qablu famanna Allahu alaykum gbogbo àwọn àyínà rẹ̀ ìwọlé àti ìṣerí ni àṣekọ̀ọ́dìríyá tìjàníyá gbogboziya nàṣàfàtíyá oríṣiríṣi ìwọlé àṣírí jọ́nà àlèwẹ̀ ìgbàgbé ní adùn wà fáà agbèrè láti rí òkòkò táwọn ọgbọ̀n ológun gbà mí táwọn ṣe Ibrahim alágbójúlé ta fi ń bò fẹ́ẹ́fẹ́ alálàìláìlálà alálàìláìlálà tó ń Ibrahim alágbójúlé àbà láìláìlálà ọ̀rọ̀ kẹfẹ́ rí jáde lẹ́nu ọ̀gbójúlé ọlọ́mọ ọ̀gbára ọlọ́mọ Soniyazi lagbojule barahama lagbojule dafin bo fẹ́fẹ́ alalailalaila wa. Rẹ̀rẹ̀ náà ló ń ah, ṣe ọkàn máa jó lọ bí ẹni ó <laughs> Ah, ẹ mọ̀ wá rò pé nǹkan gidi lẹ́ ń ṣe tínú yóò máa dùn tó níwáwí ẹ pa tí wọ́n lẹ́yìn ẹ̀ nígbọ̀n kankan wọ́rọ̀ gidi àti ìrìnnà àbáta jùlọ mo rí kọ́ ti ṣe ní òṣùmọ̀ lólè ni ó sì gbàsìkò rẹ púpọ̀ insha Allah ọjọ́ mi tó ń bọ̀ tá gbádùn ara wa jù báyìí lọ ìtagbọ́ ìlú ọlọ́run ṣe gbogbo ṣe wá láǹfààní o kó jẹ́ kó wúlò fún wa láyé àti lákìyàmá kó má fi bí díà ṣe àdánwò fún wa àti gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó kù náà tẹ́dà máa ń ṣẹ lọ́hùn Eh, kọ́lọ́n kó mọ́ sí wá lọ́dáàrán kó mọ́ sí wá ń kírímínà kó sì wá lẹ́yìn tí yóò láti bọ̀